أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń sọpẹ́ fún ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ à ń tọrọ olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kúmọ̀ bá nábì ní àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àǹdẹ̀lọ́wọ̀n ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olómọ́sáfàánú ẹ̀yí wa kó láyàtàlùkẹ́ àmà akíra wa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam òṣìṣẹ́ sallallahu alayhi wa sallam as-sadiqul masduq ó fi yíwa pé man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tó bá bẹ́ fẹ́ dáadáa ìmọ̀ fún lágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́ọ̀bá ń bẹ̀ sànú ọmọọ̀sà fún alágbọ̀ọ́yé ẹ̀sìn rẹ̀ lọ́ọ̀bá akírawa kú palẹ̀mọ́ ọdún ọlọ́ọ̀bá jíkọ́dún náà bá wa láyé àti láyé tó dáa akírawa kú oríire àwọn ọjọ́ tá a wà ń bẹ̀ yìí àwọn ọjọ́ zulhijjah tí abdullahi ibn abbas radiyallahu anhu radiyallahu anhuma tó gbàdí sí pé ananabiya sallallahu alayhi wa sallam qal níbi tí wọ́n tó báyìí pé ma min ayami la amal sọ́ọ̀lì ahabbat ilallahi azawajalla min adil ayam yaani ayami la ashara pé kò sí àwọn ọjọ́ kan tí ọlọ́run nífẹ̀ẹ́ sí sẹ́ẹ̀rí tó ju àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ. قالوا يا رسول الله ولا جهاد في سبيل الله أما سابني يا رسول الله قل أبني بل جاقو صلى الله عليه وسلم ولا جهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ثم لم يرجع بشيء من ذلك الله أكبر أي أفيد مجالك لو دكيار أتي ميار ولا سجوه جهاد tí wọ́n rí pé يا àti dúkìá gbogbo wọn ti tán sójú ogun ẹ̀sìn tó òun nìkan ló lè ní láàdá ẹni tó bá ṣe àwọn iṣẹ́ rí nínú àwọn ọdún mẹ́wàá zùlẹ́jà yìí ọlọ́run bá járe sí ẹ̀rí sí lọ́pọ̀ ọlọ́run bá sánú ọlọ́run bọ́mọ yá nínú islam wọláyé àwọn sábẹ́ nínú islam ọ̀gá ni wọ́n lọ́fàá tí wọ́n fi bí àwọn afáàsùn náà nínú tó bá ń gbọ́ pẹ́ nìkan bá ń gbẹnu àtẹ́lù àwọn sàhábà ó di wa torí àmọ́ ni pé ní tí wọ́n ṣe gan àwọn òtí ẹ̀ lè ṣe àti ẹ̀ lè ṣe E àwọ àpèjúwe ọ̀kan bẹ̀ nínú àwọn iṣẹ́ táwọn sáré máa ṣe nígbà tó lọ́run sọ fún àwọn pé wẹ́fkúrú fi ayamin ma'alumat wọ́n máa ṣe ìrántí orúkọ ọlọ́run ọba nínú àwọn ọjọ́ tá a máa ń nì wọ́n ní àwọn ọjọ́ hiya ayamin ashara òun náà ni ọjọ́ bẹ̀rẹ̀ ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ zulhijja sábìk mú àdìsí wa وكان عبد, عبد الله بن عمر وأبو أريرة يخرجان إلى السوق في أيام عشرة يكبران ويكبرون الناس بتكبيرهما رواه بخاري إمام بخاري لقب عليه سيوا سيدنا عبد الله بن عبد الله بن عمر سيدنا ابو Abu Hurairah wọ́n máa lọ sí الله اكبر máa ṣe Allahu akbar Allahu akbar الله اكبر illallah Allahu walillahi alhamdu ní àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ zulhijja yìí àwọn ará ọjà náà ti máa bá wọn gbé allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamdu mo yà mí ní islam ẹ wo oríire àwọn sàhábà torí àwọn òfin òfin fi chance yẹn lẹ wọn lọ rajà lọ́jà fa wọn lọ sàjà fa wọn lọ nítorí wọn mọ̀ pé bẹ́ẹ̀ làwọn èrò ti pọ̀ ibẹ̀ nítorí táwọn yẹn máa wí gbà rẹ̀ pé a ah, ọgbẹ́ni yẹ jẹ́ ẹ̀ furasí ó fi yé wa àwọn náà sọ wọn jẹ bá aláwọ̀ táwọn bá ń sẹ́sìn ẹ̀rù pa àwọn ọmọ táwọn ń ṣe ni táwọn bá sì rẹ́yìn jẹ́ ń sẹ́sìn bẹ́ẹ̀ ti ń sẹ́sìn tì í bí àpẹ́ ń ṣeré ni ọkọ̀ ẹ̀wò táàbì yìí ni wọ́n bá wí báyẹn o kó bí wọ́n á kà wá sọ pé ọ̀nà wá dì yìí táwọn ẹ̀sìn tí wọ́n bí àpẹ́ ń ṣeré ni wọ́n wò wá sí ó fi yé wa Imam Bukhari lọ́gbàdì sí wa pé àyàmì àṣẹ̀rà ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ zulu ìjà yìí báwọn sọ àbá máa ti dé pàápàá jùlọ abdullahi bin umar àti sidna abu huraira radiyallahu gbogbo wa láti máa abdullahi bin umar nínú ẹni máa ń tẹ̀lé sunna jù nínú àwọn sàábà ni àwọn sàábà gan máa ah, pé ah abdullahi bin ọ̀gá nínú ẹni tí ń tẹ̀lé sunna tí bá lè wọ́n síkì sunna juzul awwal page two hundred and thirty three ẹ̀ rọrọ̀ ń bẹ́ẹ̀ ó dẹ̀ ní imam bukhari ló gba àdìsí wa ọlọ́run jáwa náà rí كانوا ولا القيامة ولا قرآن الكريم ní nínú Islam bí a ti mọ̀ pé ọjọ́ kẹsàn-án oṣù yìí ọjọ́ Monday òun náà ni ọjọ́ àràfá kárí pé ń kálukú wá gbìyànjú láti gba àwẹ̀ ńjọ́ náà ó di wa kárí pé àgbà àwẹ̀ ńjọ́ náà wọ́n bí ìlú àrùn sẹ́lá ń pa àwẹ̀ ọjọ́ àràfá olùyíkọ́ fẹ́rù máa di wọ́ọ̀lù báàkìyà ó ní ẹ̀sẹ̀ tí ẹ̀ ti sẹ̀ láti ẹ̀ yọ̀ parẹ́ èyí tó tún kó nu ọdún náà yọ̀ parẹ́ yàní ẹ̀ṣẹ̀ ọdún méjì wọn Ọlọ́run bá fi parẹ́ tí wọn fi lè gbà wẹ̀ lọ́jọ́ kínní ọjọ́ àràfà ojúṣe Ọlọ́run fi yọ pé kò sí ọjọ́ tí inú ṣètọ́ máa bàjẹ́ jùjọ́ yẹn lọ ọjọ́ àràfà kò sí ọjọ́ tí inú ṣètọ́ máa bàjẹ́ jùjọ́ yẹn lọ wọ́n yà pé ara ń fa ní àti lọ sí hajj àmọ́ tí ṣètọ́ ń bá lọ sí àràfà tó bá dáwọn ẹrú Ọlọ́run bá tí wọ́n gbé ara mi tí wọ́n lọ bí sún yóò máa bu yẹ̀pẹ̀ sórí ara rẹ̀ ànábì ló wí bẹ́ẹ̀ yóò máa bu yẹ̀pẹ̀ sórí ara rẹ̀ yóò máa banújẹ́ pé ha òun sórí ibú láti bẹ̀rẹ̀ ọdún yìí láti muharram tó ń bẹ̀rẹ̀ sí jẹ́ka ọmọ ènìyàn máa sẹ́lẹ̀ wọn ba tí wọ́n ń sẹ́lẹ̀ wọn ba ọwọ́ ọdún ọjọ́ kan tí wọ́n dún lára fáì ọlọ́wọ́ àforíṣẹ́ wọn ti wọ́n gbogbo wàhálà wọn ajá sí ni wọ́n já sófò gbogbo wàhálà wọn já sófò a òun sórí ibú àwa tá àwa aláǹfààní àti lọ sí àjì kí làwa ṣe àwọn náà gbá àwẹ̀ ẹjọ́ yẹn àdébí sẹlẹm sáré kò masdok ọwọ́ ìgbé àwẹ̀ ẹjọ́ kan ọjọ́ yẹn yóò pa ẹsẹ̀ ọdún méjì rẹ ẹsẹ̀ ọdún tó kọjá lọ àti ìta ń bá lọ tí a fẹ́ parí ẹ̀ náà ẹsẹ̀ yẹn yóò parẹ́ ọlọ́ọ̀ba sọ̀rọ̀ mọ́tà parẹ́ àwọn ẹsẹ̀ wa rẹ fún ọlọ́ọ̀ba ọmọ yá nínú Islam nítorí àlè mẹ́sẹ̀ náà ọba káwá rí pé ojú ọdún yẹn idil fikir àti idil kabir onáà ní ọdún mùsùlùmí ó di wa idil fitir ọdún tààwẹ̀ nìyẹn mo sọ a máa jẹun ká tó lọ sí idil fitir a lè yọ zakatul fitir wà ká tó lọ sí idil fitir lọ́fà tí o fi bá súnà mu ká lọ la díẹ̀ kó pẹ́ ju àsùkò tá a máa kí idil kabir lọ lọ́fà lọ́dọ̀ wà ní barika zuwa níbi ayé aago mẹ́sàn-án àbọ̀ la máa kí idil fitir àmọ́ idil kabir afẹ́ká yẹ ti lọ káyì darí dé kálí bá wa du wa ó di wa láti máa kí lọ́dọ̀ tiwa níbi ayé aago mẹ́sàn-án ọlọ́run tá a sọ àjọjọ ọdún náà lọ́lọ́ba mo yà nínú Islam ọjọ́ ọdún yẹn ètò wa bá súnà mu ni pé kọ́ owó ètò wa dájú nínú aṣọ rẹ̀ kó o sì kó o kẹ́nuró kó o kẹ́nuró má jẹun pàápàá jùlọ ọwọ́ tó du ẹran ó di wa pàápàá jùlọ ọwọ́ tó du ẹran kó o lọ sí eid kọ́ máa ṣe Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walilayi alhamdu àwọn síyáàgì tó wà ń parẹ́ pọ̀ ó lè ṣe àdúláwà pọ̀rọ̀ mẹ́ta ó lè ṣe ní méjì kò sí ètò síbẹ̀ tí ò déédéé ọlọ́ mọ́sá àgbàlẹ̀ ti fẹ́ni kọ̀ọ̀kan wa ó bí yẹ wa tó bá dé ìdí ọmọ ṣe lọ títí títí ìmáàmù fi jáde bá a ti mọ̀ pé eid wà wọ́n fi tọ́ da jù náà sọ wa a ti wá lo tọ́ da jù àwọn ọkùnrin ni àwọn obìnrin ní lo tùràrí tiwọn àwọn obìnrin ó ń kálukú náà wọ ìjáàbù rẹ̀ ó di wa arábìnrin kan ní yá rasulallah gbogbo akọ́lọ́ ní ìjáàbù ànábì ní ẹni tí ó bá ní ìjáàbù kọ́ yá ìjáàbù lọ́dọ̀ ọmọ obìnrin mi ó di yé ilé tó pé ìjáàbù wíwọ̀ kìí ṣe eré ni ẹ̀sìn ni ó di yé wa a id kódà bá a nírun àní bá wọn kírun ni pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àtẹ̀bí mọ́tà ń ṣe ẹ̀jẹ̀ ní fáàs kan ni ó wa ṣe nìyẹn ilé bá nìyẹn torí eid yẹn fúnra rẹ̀ àmọ́ ó dáa jù ká fara balẹ̀ ká gbọ́ kútùbà àtàdúrà tó ń ṣe tí ẹ bá lọ kò sábúrò kọ̀sẹ́ lọ́wọ́n ọba àmọ́ fi dáa jù kéèyàn fara balẹ̀ kó gbọ́ àdúrà tó ń ṣe òde kó náà lẹ sàdúrà fúri ara rẹ̀ kó sàdúrà fáwọn òbí ẹ̀ tó sẹ́láyìí sí àtàtún wà láyé kó sàdúrà fáwọn ọmọ rẹ̀ kó sàdúrà fún orílẹ̀-èdè rẹ̀ àwọn aṣíwájú wa kọ́lọ́n táwọn jí láti máa ṣe dáadáa fún wa ọlọ́mọdé mọ́ta orílẹ̀-èdè wa rú kó máa sàwọn àwọn àdúrà oríṣiríṣi wọ́n máa yá wa tó sẹ́láìsì masadúrà fún àwọn tó wà láyé náà masadúrà fún wa àwọn ọmọ yá wa tó wà ní China táwọn ọ̀tá ọ̀tọ́ ọlọ́run fojú wọn ẹ̀ mà kó máa sàdúrà fún wọn kọ́lọ́wọ́ bá sọ́ńdọ̀lá mọ́sá mú wọn dúdé ọlọ́ọ̀bá kọ́lọ́wọ́ bá sọ́ńdọ̀lá mọ́sá gbé wọn burú gbogbo àwọn ọ̀tá wọn lọ́ba àwa náà mọ́sá gbé burú àwọn ọ̀tá wọn lọ́ba eléyìí ni àwọn nǹkan tá à lọ́pọ̀lọpọ̀ àti tìlátìl Qur'an tìlátìl Qur'an nínú àwọn ọ wá fún wa ní ìmọ̀ràn nínú àwọn ọjọ́ yìí àti nínú àwọn oṣù yìí oṣù nùlẹ́hìjà yìí ó ní hasibu anfusakum qabla an tuhasabu ó ń kálukú wá assess ara rẹ̀ síwájú kó tó wá gbé wa sórí assessment ẹ̀kọ́ ń ṣòwò tó bá ń ṣòwò tó bá di ìparí ọdún yóò ló fẹ́ take stock àbí kọ́ ni musulmi dáadáa alkayisu man nafsa o amina badal maut ọ̀jọ̀gbọ́n ènìyàn ẹni tí wọ́n àṣẹ sàárè láti bẹ̀rẹ̀ ọdún yìí ẹ̀mí èló ni mo mísì ìhun jamaana tí mi ò mísì jamaana tí ìbá mi mísì wọlé alhamdulilah alhamdulilah torí kò yẹ kó máa mísì ìhun jamaana kò yẹ kó máa aráàlú láre torí ohun àkọ́kọ́ tó náà kọ yẹ̀wò ní iṣẹ́ wa nìyẹn lẹ́yìn náà ọdún tí ń bọ̀ wá pẹ̀lú ògùn ọlọ́run sọ̀rọ̀ tó ó di wa èèyàn máa plan ni yorùbá ní tọmọdé bá ṣubú àwọn wájú tágbàlá bá ṣubú àwọn ìwò ara mùsùlùmí bá ṣubú wájú tí mùsùlùmí bá ṣubú yóò wọ wájú yóò wẹ̀ ìwò ó wẹ̀ ìwò ó fi wò ó kí ló ṣẹlẹ̀ ó wọ wájú ó plan fún bá a máa wọ zùlù hijab wo àwọn láti zùlù hijab lọ sí muharram àwọn wo la ṣe àwọn sẹ́ẹ̀rì wo la rí ṣe àwọn sẹ́ẹ̀rì wo la rí ṣe yẹn ni a máa plan fún fourteen forty three kí bó àwọn ahadis alimusalaam mi ló mo ṣe ẹ̀mí ló mo lọ sí wáàzì ẹ̀mí mo lọ báwọn alẹ́sàwọn sọ̀rọ̀ lọ́wọ́ ba gbogbo ilé ìlà máa àṣẹ sara lórí ẹ̀ hasibu anfusakum kabla an tuhasabu ẹ̀jẹ̀ àfẹsirò ara wa kótó ṣe ẹgbẹ́ gbẹ́rẹ́ ẹ̀ sọ́rọ̀ sùn wọn kọ́ ọmọ ń tọ́ wọn síwájú kótó gbé ẹ̀ sọ́rọ̀ sùn wọn tó yẹ tóbi láyé ni ojú ọlọ́dọ̀ ọlọ́ba kọ̀ wọn kankan anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìròyìn fún àìpéjọ kan arábìnrin kan fún ọmọ rẹ̀ jòjòló ní ọ̀yàn lọ́wọ́ ẹ̀mẹ̀ pọ́nmọ́ tí mo yà kó tí ma sọ̀rọ̀ nìyẹn àmọ́ ògùn ọlọ́mọba lọ́wọ́ ènìyàn wá arábìnrin fún ọmọ yà lọ́yàn lọ́wọ́ ọba rí ẹnìkan nínú àwọn ẹrú ọlọ́mọba kan tí ń kọjá lọ tó fún wọn tẹ́rán gbogbo ẹ̀ ó bára mu tòmátì àbí gbọ́dọ̀ ẹ̀mẹ́ pẹ́hùn ìwà ni ah, ọlọ́ ọmọ mi bá dàgbà mo ní àtikọ́ dàda yìí o ọlọ́run ìfẹ́ dàbá yìí ọlọ́run ìfẹ́ dàbá yìí mọ́sílẹ̀ báyìí la ilaha illallah ìyá yẹn ṣe mà ọmọ tí yóò sọ̀rọ̀ rí ọmọ tí mo yàn lọ́wọ́ à ìmọ̀mọ̀ lélẹ̀ yìí tó gbọ́dọ̀ sì fẹ́ mi ọmọ tí mo fún mi aláyàn lọ ló bá arábìnrin kan arábìnrin kan táwọn yẹn fi ń ṣe ẹ̀yẹ táwọn fi ń ṣe ẹ̀yẹ ìyá yẹn bá tún sọ̀rọ̀ pé ọlọ́run wọ́n jẹ́ kó mọ̀ mi tẹ́lá àkọ́jọ́ sọmọ dákẹ́ lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí àwọn asọ̀rọ̀ lórí ẹ̀ ó ní gbọ́dọ̀ yẹ olóbi ẹni àkọ́kọ́jọ́ ẹrí hùn àwọn ọjọ́ pé àwọn tí àwọn Yorùbá máa ń pè ní eh, alimẹ́ńjẹ̀ lùnù gbogbo nǹkan ní nǹkan ní wọn kó jọ gbogbo ẹ̀tẹ́lẹ̀tọ̀ wọn jẹ mọ́lẹ̀ gbogbo nǹkan ní nǹkan òun náà lọ fà á tí ọlọ́wọ́ bá fi sọ pé wọn ò ní tẹ̀wọ̀n tó yẹ ẹ̀fọ́njọ́mú yàrá kẹ́yàmà ìgbésẹ̀ afẹ́ dàbà hàn tó wàá lọ́mọ akéyìí tó rí wọn kò bá wọn sì bàjẹ́ ni ilé ayé ti bàjẹ́ lẹ́gbẹ́ nígbà tí ò bá wọn sì ẹ̀jẹ̀ wọ́n fi ṣe ẹ̀gbẹ́ kọ̀ lájú bí mi sì fẹ́ dànù níbi sọ pé yá ti bí rọ́jùlọ yóò máa kéyà máa ti sọ̀rọ̀ lọ́wọ́ ọkọ̀ máa kálọ̀ lọ́sùn fún mẹ́lá hadith ó sọ pé yóò gbé kéyà máa ń mara kọ̀ wá sẹ́mìnì tó tara tó tóbi àwọn sọ pé wá yín ọrùn ọrùn wọn ò sí yín ni wọ́n á àdánù ìndàlá jana albauda wọ́n á gbé sórí òṣùwọ̀n aṣẹ́ẹ̀rí kò ní tẹ̀wọ̀n tó yẹ ẹ̀fọn ẹ̀fọn gan kí lọ́wọ́ à ń tó gbèlè ìyẹ́ rẹ̀ ọ̀kan náà àwọn ìyẹ́ rẹ̀ ní òkèlè gbogbo kọ̀mpútì ẹ̀fọn o ẹ̀gan ẹ̀fọn gan mo ní sọ fún yín pé bá mi wá wéètì ẹ̀ kí bá mi wọ̀n bí oúnjẹ kan kí bá mi wò kí lọ́wọ́ à ń tó gbèlè ìyẹ́ kan náà àwọn ìyẹ́ ẹ̀fọn mọ́lá mi ní Islam bẹ́ẹ̀ ni Abdullahi Mas'ud radiyallahu anhu tí wọ́n sọ fún àwọn sọ̀hábà ni ọlọ́ọ̀bá kẹwọn sábẹ́ àmì sẹ́lẹ̀m ọ ọwọ́ abugunjọ kan ẹ̀ka agi wa kọ́ aṣọ rẹ̀ jàlábíà yanni ojúgun rẹ̀ síbi tán rẹ̀ wá hàn ọ̀kan nínú àwọn tó wọ́n jókòó lábẹ́ igi yẹn wá rí pé a ojúgun rẹ̀ ti tírí báyìí ọwọ́ awókè báyìí ọwọ́ arẹ́rìn ń fi Abdullahi rẹ́rìn àmì akíní pọ́lẹ́ mi tiẹ̀ àmì wo bi tó wò yẹn pé Abdullahi rẹ́rìn أني أتضحك من ساق عبد الله إن ساق عبد الله أثقل عند الله من جبل أهد الله أكبر أني سيئت أجوب عبد الله لو في سيئة لو في غيري dájú dájú ojúgbò Abdullahi torí yẹn ó tẹ̀wájú òkè Uhud lọ lọ́dọ̀ ọlọ́ọ̀bà ẹ wo ojúgbò kan lọ tẹ̀wájú òkè Uhud lọ ẹnìkan tó yẹ ẹ̀fọ́ yẹn àti kọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala jẹ́ akérèjú ara wa ká tó lọ́dọ̀ ọlọ́ọ̀bà ẹja mu kan ṣe rí pàápàá jùlọ ọjọ́ mẹ́wàá yìí chance ńlá ni chance ńlá ni ọlọ́run ṣe fáàlì umma yìí láti sọ rere lẹ́yìn náà ọjọ́ eid a máa ṣe tẹ̀gbìn lọ́ba ti wí àwa tá a bá ti ẹ̀bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ hijja kárí pé lójó àràfà bẹ̀rẹ̀ Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil kárí ẹ̀bá dé ìdá máa ṣe títí títí ìmáàmù ó jáde tí máa bá kírun tẹ̀kbír méje ni mẹ́mọ́ sí láàkọ́ ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ìtìbí dìde ńlẹ̀ yóò jẹ́ mẹ́fà yóò wá jẹ́ mẹ́tàlá ó ti yé wa wọ́n máa ṣe tán yóò ṣe kútùbà àgbọ̀ yóò jẹ́ sàdúà lẹ́yìn náà àwa lọ dúró wa àdúró wa sọ fẹ́ dúró ẹran bisimilayi wàlláhu akbaru ọ̀dà kọ̀ọ̀rọ̀ sí i. بسم الله والله وأكبر هذا لمحمد تهامي وآل بيته أودي وعلوم بإلي مدفو محمد تهامي ni àtàwọn ará ilé rẹ̀ táwọn bá yẹn ṣe táwọn ará ilé náà bá bí ọ̀rọ̀ fáìn táwọn ìyàwó ẹ̀ bá bí ọ̀rọ̀ fáìn táwọn ọmọ rẹ̀ bá ní ẹran ọgọ́rùn-ún tó pé àwọn ọmọ ọgọ́rùn-ún bá bí gbogbo bá bí ẹran ọgọ́rùn-ún ládàá yóò fi pọ̀ sí i kì í pọ̀ jù anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní kò síṣẹ́ eré tí máa dùn mọ́ lọ́wọ́ ọba lọ́jọ́ Eid bí kí èèyàn tẹ̀ di ẹran fún wa sọ̀rọ̀ àwọn ẹran tó wúlò fún wa àmọ́ ọ̀gá gbogbo ẹ náà ní àgbò náà orúkọ lẹ́yìn náà àgùtàn òbúkọ náà màálù lẹ́yìn náà rànkúmi ó di wa àti àwọn ẹran tí yá fún wa àwọn ẹran bíi oríṣi náà ni ẹran tó wáyé pé tó bá lọ́sẹ̀ pé ó sì mèkè pẹ̀lú àwọn ìyókù ẹ̀ fáìn ẹran tó ti kán wo ẹ̀bẹ̀ ẹran tó ti fọ́lójú abẹ́jọ́ pé ń sàárẹ̀ táàrẹ̀ ní àgbẹ̀ ah, ìgbélé ó ti wá kó ewu nìkan àìsí ìṣẹ̀lẹ̀yà ó ti wà àwọn afá mi nígbà pé ó ti rà á ó ti rà á tí ìwé rẹ̀ wá kán wọ́n ń kan ìlú rẹ̀ wá kán ó di eyín tó bá lówó lọ́wọ́ kọ́ ọ̀rọ̀ ẹ̀rẹ̀ míì kọ́ ọ̀rọ̀ ẹ̀rẹ̀ míì ló fi dájú àmọ́ tó bá lówó lọ́wọ́ bá pa á náà tó ọlọ́wọ́ gbalẹ̀ sí fún wa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala à ń bẹ̀ jójú náà bá wa láyé àti láyé tọ́da mo yá mi ní ìsìlẹ̀ gbogbo tí mùsùlùmí náà ṣe ẹ ọlọ́run pé fasalli li rabbika wanhar kí n fọ́nà ọba rẹ̀ áì ìrun ìdì ni wanhar kò dẹ̀ dẹ́ràn làbá pé ìrun ìdì ìjọ rọmọ inú zulhijja ìjọ kẹwàá yẹn yàrá sunna mu'akkada ni sunna tó lágbára ni kani kó gbàlùkù wa náà gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ àwọn táwọn bá fún lágbára náà ká gba ẹran wọn lọ́dún yìí ó ìsinmi Ni wọ́n gbà tọ́lọ́wọ́n bá fi gbọ́ ẹran tí wọ́n tó yàn ọlọ́run fún aláàzìkì dákun ju ẹran tó dáa tó lálàáfíà tó dẹ̀ wọ́n wà á nàṣùbáhà àtúnmọ́nù máa nájì gbàgbé ònù káàkiri ni ká dúró ìtọ́ wọn jù nínú ẹran tabalẹ̀ avoid ẹ̀ ọlọ́run bá dọ́dún náà bá wa láyà tí láyè tọ́ dáa à ń rọ̀ wá àwa tá à ń ṣe ìrànlọ́wọ́ fún wa nípa ètò yìí kárí pé à ń gbìyànjú láti máa tuntun náà àmọ́ abánáwá òyà yẹn ọ̀yẹ̀kọ̀gbò àti ibrahima Ibrahim Suleiman ọlọ́wọ́ sàwálẹ̀ sàárì gbogbo àwọn yòókù náà kárí pé à ń gbìyànjú láti máa fi ìrànlọ́wọ́ ránṣẹ́ ọlọ́wọ́ kàwá àkáǹtì nọ́mbà wa náà ní zero márùn six nine eight two one jaiz bank ní báǹkì wa umar bin khatab ló kọ àkáǹtì wa ọlọ́wọ́ sàwá rí ẹgbẹ́ níbi èlé bèrè tó bá fi yé wa á dáhùn inṣàlá. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه ó kọ́kọ́ wáyé ni pé kò jọ mọ́ àtàlí nta ṣe ìbéèrè yẹn lọ pé ìyàwó lé tó wà nílé ọkọ látara pé bóyá ọkọ rẹ̀ kò lágbára ìbálòpọ̀ lọ títí ìyàwó yẹn wá lọ bá ọ̀gá rẹ̀ ń bá ṣiṣẹ́ láṣepọ̀ níta wọ́n jọ ti dènà níta ó wá fún ọkọ àwọn tí wọ́n wá ma ọ̀gá tí ń bá ṣiṣẹ́ gbàrà tí wọ́n ti rọ́mọ tó bí yẹn wọ́n mọ̀ pé káà ọmọ eléyìí lágbájá ló jọ nígbà tí wọ́n sá wà lọ tí wọ́n wà bọ̀ ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ náà ìyàwó dẹ̀ gbódò pé ọkọ ló ní ọmọ ẹ dákun kí ni ìdájọ́ obìnrin bẹ́ẹ̀. ọlọ́wọ́ bá mọ́tà sanu wa mọ́jà bá wọn sórí ibú aláàkọ́ zina orí ibú ni wàlá taqrabu zina innahu kana fa'isha wa sa'a as-sabila o de ẹ má súnmọ́ zina gbogbo bá mú ṣe zina ẹ má súnmọ́ zina torí zina ti ṣe orí ibu ni ọ̀nà abu ni irú obìnrin bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá lọ́gbà tí wọ́n pe tí wọ́n ti ṣeré àbáwá ni tí wọ́n dá wọn lójú tí wọ́n dẹ̀ gbé lọ court tó dẹ̀ gbé bẹ́ẹ̀ lórí kéde pé wọ́n tẹ̀sí o tẹ̀sí kọ́ o tóbìnrin yẹn bá jẹ́wọ́ àbí tí wọ́n bá rí àwọn ẹlẹ́rìí tí wọ́n rí irú obìnrin bẹ́ẹ̀ nínú ṣeré àìsílẹ̀ mọ́ sọ lókùnfà ni ìdájọ́ rẹ̀ nìyẹn so irú obìnrin bẹ́ẹ̀

ọlọ́run bá mi ṣe èmi ò lè kóra ró e, níyì ọlọ́run gbàdánwó kù wá ọlọ́run kó sànù wá fẹ́ ṣe ìyá kọ̀mílẹ̀ máa lọ ọ wà nù nǹkan tí obìnrin fi ṣe lọ́dọ̀ ọkọ rẹ̀ tọkọ rẹ̀ bá lè màá fi lọ yẹn wá wá tó náà alágbára bíi tiẹ̀ tí ó lè ní ah, ìbéèrè tí ó ẹni obìnrin dájú kí èèyàn kó ẹnu orókú tó lọ sí ọjọ́ níbi ìlera ṣé ẹni tí òun náà ní dú ẹran ṣé ó ní kẹnu oró ni ẹni tí ó sì dú ẹran tẹ́bi ń pa ṣé ó lè jẹun kó tó lọ. ọlọ́wọ́ fún ẹni sọ ẹni tí ò ní dú ẹran kò ṣe súnà ní kó wọn kẹnu oró nǹkan níbi wípé ẹni tí ò bá dú ẹran nù yín kọ́ ẹ pé ẹran yẹn ní ọkọ̀ jẹ́ nǹkan tí ọkọ̀ jẹ́ tó bá dé so kìí ṣe dandan ni lẹ́yìn náà tí obìnrin ọ̀ràn kìí ṣe dandan ni sunna ni ó di wa tíbi bá ń parí wá fẹ́ gbogbo fẹ́ yíwọ́ Ramadan gan tí yẹn bá ń gba Ramadan tó bá fẹ́ yíwọ́ ṣèṣẹ́rí àgbà wà láyé láti jẹ́ kí ni láti kí yẹn fi àwọ̀ ẹlẹ́ má ṣe rẹ̀ léṣe àmọ́ mi ò á rí tó fẹ́ yíwọ́ láàrin aago mẹ́fà àárọ̀ sí aago mẹ́sàn-án àárọ̀ àpá ọmọ yẹn ṣe sùúrù ó di yẹn ṣe sùúrù ó yẹn late lálẹ́ àràfà yẹn nígbà tó báwo lórí àràfà yẹn kọjá late ìjọ kejì ilé àràfà náà ní iléyà ó dí àfà ọlọ́run bá abúlé àfọwọ́n so. ìbéèrè tó tẹ̀lé ẹ dákun ọ̀rọ̀ yìí ti ń tójọ́ bíi méjì lórí social media tó ti ń tàn káàkiri ẹnìkan wá fi ránṣẹ́ pé ẹ dákun fẹ́ kẹ́kọ̀ọ́ ń tan ìmọ́lẹ̀ sí i wọ́n máa ń sọ pé alẹ́ sallallahu alaihi wa sallam sọ fún Sayyidina Ali pé kí Ali tó sùn kó ṣe sàdákà pẹ̀lú dinar four thousand dinar at the same time kó sì ka alukur'an complete kó tó sùn at the same time kó ṣiṣẹ́ hajj kó tó sùn at the same time kó kó ṣe okùnfà àwọn èèyàn méjì tí wọ́n ṣe dáadáa síra wọn kó tó sùn and uh, at the same time kó sì kó san díà owó ìwọ àjẹ́nà kó tó sùn àdìwà sọ fún àdìpé yàrá sọdọ̀lá bó mo ti fẹ́ ṣe gbogbo eléyìí lálẹ́ ẹjọ́ kẹ́kẹ́ tó sùn àdìwà sọ fún àdìpé tó bá ka fatia mẹ́rin suratul fatia mẹ́rin ó ṣe déédéé pé ó ṣe sàdákà dínà four thousand tó bá ṣe tó bá kakùn wà láwù mẹ́ta ó ṣe déédéé pé ó ka odidi alukur'an tó bá ṣe láhàwùlà wàlá kúwọ́tà ní ẹyọ kan ó ṣe déédéé pé ó ṣokùnfà àwọn èèyàn méjì tí wọ́n ń jà tí wọ́n fi ṣe dáadáa síra wọn tó bá dẹ̀ ṣe aspect food life ó ṣe ìrántí eh, ìdúró ìdáhùn àti tó bá ṣe láyé láhàyè lẹ́la bí tí ìbéèrè yẹn lọ nìyẹn tó bá ṣe la ilaha illallah ọ̀kà kó tó sùn ó ṣe déédéé pé ó ṣe hajj kó tó sùn ẹ dákun sí àwọn yìí fi ẹsẹ̀ rẹ̀. kí omi ọba pàdé rí sèmi ìsìlẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ àmọ́ bá sọ̀rọ̀ àdìsí báyẹn á bèrè pé ìmáàmù ọlọ́gbà wa ó di ìmáàmù ọlọ́gbà ru àdìsí yẹn wa ó wà very very important àwọn afọ́ni àdìsí pé al-isnadu min ad-din walaula isnadu la qala man sha'a ma sha'a kí ẹ bá sọ àdìsí bá ń fún wa rawa Bukhari rawa Muslim ali ma bi ti yóò ti sọ̀rọ̀ jáde mẹ́rin ní nípa anabi wí anabi wí ara o ala isnad min ad-din isnad kí ẹ sọ pé ẹni tó gba àdìsí wa ni kọ́kúmù isnad rẹ̀ wá ara ẹ̀ sì ni wàláwòlá isnad tí ẹ bá ṣe isnad ni laqala man sha'a man sha'a ẹni bá wù ni ẹ máa sọ tó bá wù èmi ọba rẹ̀ ti ṣe pàdé rí lẹ́yìn náà ẹni tó sọ tó bá lè sọ pé inú báyìí lọ́wọ́ rawa Bukhari àbí rawa Muslim òdì nígbà mo fẹ́ sọ̀rọ̀ nípa tẹ̀kbír fún wa nísìn wọ́n dà mo ní rawahu Bukhari hali mo sọ pé ní fiqh sunna juzul awwal page two hundred and thirty three bó ti dáa nìyẹn bí sẹ̀ríà ti gbé kalẹ̀ nìyẹn wọ́n ní sammu lana rijalakum ẹ dá kọ àwọn tí wọ́n gbà dé tiwa fún wa sammu lana rijalakum nǹkan mi àlọ́ sọ́nà náà àkóso sábà wọn àfa dáadáa ni àgbà sáyé pé nǹkan kíkan lẹ́gbẹ́ wa àjùlẹ̀ fún yín ni ó di wa wallahu ta'ala alam. Ah, nítorí ìjọba àsìkò àti wàhálà of time a gbọ́ pé àwọn kan máa ń jẹ sàárì tí wọ́n bá fẹ́ kẹnu lọ sí Egypt ní ọjọ́ ọdún léyà ṣé ìlú ìrìn sí ríbi. mi ò mọ̀ ń pa rẹ̀ mi ò mọ̀ ń pa rẹ̀ ǹgbọ́ pé kéèyàn ṣe eh, sàárì lójó eh, ìkóniró lọ sí ìdì ààrẹ ní mo mọ̀ pé àwọn jẹ sàárì fún àmọ́ká kọ́niró ń pa pé afẹ́ jẹ afẹ́ lọ ìdì ìjà ààrẹ kíkan kò sí gbé àwọn ọmọ orúkọ wa ọlọ́run sọ wálẹ̀ sàárì ọmọ ìyá kan fún wa àpò márùn àpò àpò ra àpò méjì sí òkúta Ah, ọdún kọlà àbíjọ ọdún lẹ́yìn náà alhaji wa tajudeen ogunwolu òun náà fún five thousand lẹ́yìn náà ah, alira suleiman òun náà fún five thousand àti taiwo suleiman wọ́n fún five thousand ọlọ́wọ́ sọ̀wálẹ̀ sẹ̀rẹ̀ àwọn ọmọ orúkọ nìyẹn àti tijani jamila òun náà fún five thousand àti tijani lukman wọ́n fún five thousand lẹ́yìn náà ibrahim adamu òun fún one thousand gbogbo wa náà lọ́wọ́ sọ́ọ́ lẹ́sìn rẹ̀ gbogbo wa dáhùn sí wọ́n máa yára kan náà fún wa ní màálù tó ń tọ́pẹ́ fáwọn tálíkà wàá síta rọ̀ṣídà láti Malaysia ọlọ́wọ́ sọ́ọ́ lẹ́sìn rẹ̀ ọlọ́wọ́ pẹ̀lú wa gbogbo tábà sí náà ọlọ́wọ́ kàlẹ́ sí wọn lọ́wọ́ subhanaka Allahumma bihamdika nashhadu an la ilaha illa wa natubu